بسم الله الرحمن الرحيم تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد وعلى آله وصحبه وسلم رب شالي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي sọ́dàkàlá sọ́dàkàláwùlà azeem ẹ̀yin ọmọ ya wa nínú ẹ̀sìn Islam àtúndé lónìí ọjọ́ samedi vingt cinq février deux mille vingt trois láti tún tẹ̀síwájú nípa tafsir Quran tafsir Quran èyí tó jẹ́ pé à ń ṣe ní èdè faransé ta sì ń gbìyànjú láti tu ní èdè abínibíni tafsiru àtọjọ́ tòní bákan ní àtúntẹ̀síwájú o ọlọ́run fi ń yí ànábì wa muhammad níbi tafsiru wa tòní tá a bá lọ ọlọ́run ní kánẹ́bí ọmọ fi yé wa pé ìwọ̀n ànábì wa muhammad ọlọ́run ló wọn ọ̀rẹ́ ànábì ju yí pé kí ni òun rẹ fún gbogbo àgbáyé ni o ọlọ́run ní ìrẹ́ ànẹ́bí sọ bẹ́ẹ̀ fún wọn ọlọ́run ní iṣẹ́ tóun rẹ̀ wọ ànẹ́bí òun ọ̀rẹ́ wọn fún àwọn ọ̀rẹ́ kan ṣoṣo ọlọ́run ní rahmatan lil alamin. -al ọlọ́run ní fún gbogbo ayé gbogbo àgbáńlá ayé ní ìrẹ́ ànẹ́bí iṣẹ́ tí ọlọ́run yàn pé kó jẹ́ fáwọn èèyàn lẹ́yìn náà tó wá tẹ̀síwájú ọlọ́run fi ń yé wa ń bi tafsir tọjọ́ tòní ọlọ́run sọ fún ànẹ́bí wa Muhammad ó ní kí ànẹ́bí ọ sọ fún wa o ó ní ìrẹ́ ànẹ́bí kúlì sọ fún wọn ma as'alukum alayhim ajr mo béèrè kẹ̀kẹ́ lọ́wọ́ wọn o ilà máa ń ṣá àfẹ́ntọ́ba fẹ́ ná sójú ọ̀nà ẹ̀tọ́ lọ́wọ́ ọba náà lọ́wọ́ fi sọ fún ànábì pé yẹsẹ̀ alúnakẹ́ máza yóò fi kú mùsùlùmí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ báwo ló gbọ́dọ̀ mọ ọ́nẹ́ owó rẹ̀ gbá mọ ọ́nẹ́ bó ti wù wọ́n tọ́ ba nẹ́ sójú ọ̀nà ẹ̀tọ́ lọ́wọ́ ọ̀nà fèrè ara ẹ̀ nù kùránì ni wala tó bá zé tàbí èèyàn gbọ́dọ̀ nẹ́nà apá o àtún amẹnuba ọ̀rọ̀ ọlọ́run tó sọ fún anabi muhammad ọlọ́run ní àníṣe ìhà anabi jihad kẹ́límà jihad ọlọ́run fi yí anabi pé kẹ́límà jihad yìí ọ̀túnlùlá fi yí wa pé àní wọ́n ń sin ló lọ́jọ́ tòní o jihad ká gbìyànjú nípa torí tọ́lọ́wọ́n ọba ni ọlọ́run ní jihad nafs àdẹ́bí ní jihad nafs ká gbìyànjú láti rí ọkàn wa padà sí dáadáa lónìí àwa tó fi kàn jihad ìbánbẹ ká gbìyànjú láti defend islam ní kíbikíbi àmọ́ àwọn tí ń lo jihad tó ń pe àwọn jihadist tí wọ́n ń pààyàn wọ́n ń ṣe ohun tá à ń pè ní instrumentalization ẹ̀sìn ni láti fi jókòó ẹ̀sìn àbí láti fi ìdí àníyàn wọn múlẹ̀ látara irun tí wọ́n ń wá kí nípa òṣèlú ọlọ́run tó lọ wájú omi tafsir tóní olóhùn ọba lòun dá àwọn odò méjèèjì ọ̀kan ó dùn ó ṣe ọ̀kan ó ní ọnu èyí tó ṣe làwọn ní odò tá a mọ̀ èyí tó ní ọnu òun ni àwọn òsíán òsíán sì ní iyọ̀ tí mẹ́mbẹ́ láti pìrìfíà ìní ọlọ́run tó ń báwọ̀ rẹ̀ lọ àsọ lọ wípé àwọn kan ń bẹ tí gẹ́gẹ́ bí mùsùlùmí ọlọ́run ṣe léèwọ̀ fún mùsùlùmí láti fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó iná ayakwani agbọ̀ọ̀lọ́ wípé ọlọ́run ṣe léèwọ̀ fún wa wípé ká fẹ́ bí àwọn èèyàn kan àwọn èèyàn ó ní o ọlọ́run ṣe léèwọ̀ wípé ká fẹ́ àwọn ìyá wa ọlọ́run tí ó ní ó ṣe kàtégórì àwọn tí ó ṣe léwọ̀ wípé mùsùlùmí gbọ́dọ̀ fẹ́ gẹ́gẹ́ bí aya ọlọ́run kú rí mata aleikum umahatu àwọn ìyá yín àwọn ọmọ yín lóbìnrin àwọn àǹtí yín àwọn ọmọ àwọn tant paternel àwọn ọmọ ẹ àbúrò bàbá lóbìnrin àwọn ọlọ́run ní ẹ àwọn ọmọ tí àbúrò ìyá yín àbábúrò bàbá yín tó bí tante partenaire àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ ọmọ àbúrò bàbá yín náà àbáwọn tó jẹ́ àbúrò bàbá yín lóbìnrin pìtórádà ẹ gbọ́dọ̀ fẹ́ wọn àbí àwọn àbúrò bàbá yín ní ọkùnrin àwọn ọmọ yín àbí àwọn ọmọ yín àwọn ọmọ ẹ̀gbọ́n yín àbọ̀mọ àbúrò yín àbáwọn ọmọ àǹtí yín àbí ìyá tó fún yín lọ́yàn ọlọ́run sá ti gbogbo àwọn èèwọ̀ tọ́lọ́run ká yìí pé a gbọ́dọ̀ fẹ́ gẹ́gẹ́ bí aya lẹ́yìn náà ọ̀rọ̀ arashi ọlọ́run wa tún sọ̀rọ̀ ọ̀rọ̀ arashi èyí tó jẹ́ problem láti ayé gba tí Islam lọ síwájú kúrò lọ́hùn sún máa sáwà rẹ̀ ọmọ ara ṣe àga ọlọ́run ọba yìí ẹ mọ̀ jà mú bí ká ní àga kẹ́ ń bẹ ni metaphorically àmọ́ pé ọlọ́run gbé ayé kẹ́ka lẹ̀ ni a gbọ́dọ̀ kó gbàgà kẹ́ka lẹ̀ tó jókòó lérí rẹ̀ torí pé àmọ́ níjọ ọlọ́run ọlọ́run sì níyì ó ní wọn ní ọlọ́run tó sọ pé òun dá sámà tilẹ̀ lọ́jọ́ méje ọjọ́ nínú báwo ni ó sì níjọ sátidé ọjọ́ yìí tí ọlọ́run ọba tó dá sámà tilẹ̀ sáà fi gbé ọjọ́ wa lẹ̀ nítorí náà àyà kan gẹ́nẹ́ lọ́lọ́run sọ pé níjọ́ kan lọ́jọ́ sámà lọ́dọ̀ ọlọ́run ìgbà ọdún nǹkan téèyàn ti ṣe lọ́dọ̀ sámà yudabbiru amílà sámà súnmọ́ yà á wílé àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ látòkè sámà tí ó wá sórílẹ̀ tí ó padà ní téèyàn bá fi ṣe àádọ́ta àgbà ọdún ni gbogbo àwọn ìmọ̀ yìí tí làákà ìwọ̀ bá ti gbé agbọ̀dọ̀ gbà pé ọlọ́run ṣe bẹ́ẹ̀ ni ọjẹ́ bẹ́ẹ̀ ní sì bẹ́ẹ̀ àìsí ń bẹ láyé ni àyè ni ọlọ́run ló dá ẹni tó ń sì mọ bó ti dá ọlọ́run nìkan náà lọ́mọ ibi títà sí wa tó ní lọ azza assalamu alaikum wa rahmatulahi